إنما بعد كل علم عشرة إنما بعد كل علم عشرة إنما بعد كل علم عشرة الحد والموضوع ثم الثمرة الحد والموضوع ثم الثمرة الحد والموضوع ثم الثمرة الحد والموضوع ثم الثمرة ونسبة وفضله والواضع والنسبة وفضله والواضع والاسم الاستمداد والاسم والاسم الاستمداد وحكم الشارع والاسم الاستمداد وحكم الشارع والاسم الاستمداد وحكم الشارع والاسم الاستمداد وحكم الشارع ومسائل والبعض بالبعض اكتفى ومسائل والبعض بالبعض اكتفى ومن درى ومن درى الجميع حاز الشرف ومن درى الجميع حاز الشرف ومن درى الجميع حاز الشرف ومن درى الجميع حاز الشرف gbogbo tí wọ́n nǹkan tí ó jẹ́ ọ̀pá tẹ́lẹ̀ kú gbogbo ọmọ mẹ́wàá ni afọ́ àwọn adákọ̀ méjì wọ́n wá aṣojú méjì lọ wàhádà uslubul bulagha nàdírọ̀ olùsọ̀sọ̀rọ̀ tẹ́wà ti fẹ́ lò lọ́rọ̀bá tẹ́sọ̀nù tẹ́wà ti fẹ́ lò nàdírù ẹfùn pàtí àgbì nàdírọ̀ olùsọ̀hìlì nùhúwà lámàṣúlà mẹ́rin báhà kọ́lá àtọ̀húrù wúwà tọ̀húrù máa wàlhílù mẹ́tàtù wọ́n máa sún ilẹ̀ àni mẹ́tàtù wúwà tọ̀húrù máa òhú wàlhílù mẹ́tàtù àwọn ọwọ́ bá àwọn pẹjapẹja wọ́n lọ wọ́n mú bẹ́jì àtàwọn bá sì lọ tí wọ́n bá lọ pẹja iná làwọn fẹ́ mú afọ̀nàtàwà gọ̀ òbí yìí àbí nàtàwádọ́ mẹ́mẹ́ ìlú bàhà fànẹ́ṣọ̀bù màmá àná ní fàbílì mà iná kápò mi odò ní rẹ̀rẹ̀ báwọn omi tó máa ń tí wọ́n bínú kọ́dà bẹ́ẹ̀ bá rí tó lẹ́fọ̀ bí ẹja mẹ́ ó tó a máa fi kàn hádàlì uslub uslub ìbúlàwà kéèyàn sọjú ní tí wọ́n bíyàn léèrè lọ nígbà tí èèyàn wípé ó sì so mara àbéèrè ó béèrè ní ọ̀dọ́ ọbẹ̀. wádìí واضح؟ حد الحديث علم الحديث أنا قلت لكم سابقا إذا كنا علم الحديث علم مصطلح الحديث علم ماذا؟ مصطلح الحديث علم الحديث ذو قوانين تحدد قوانين جمع قانون ما المراد بالقانون؟ القانون هو القاعدة علم الحديث علم ذو قواعد تحد تضبط بهذه القواعد يعرف قوانين وضوابط لهذا الفن علم الحديث ذو قوانين هاي قوانين قوانين تضبط تحد وتقيد وتضبط وتثبت بها kèése ìmọ̀ èyí jẹ èyí ọ̀jẹ́ tí tàbí kùn máa wí àìta ì wọ́n á pàdé ìjà ń dọ̀ ìbò ọlọ́run náà bá ń sọ tọ́pọ̀ rẹ̀ dì ọmọ pọ́rọ̀ nàbí dọ̀ ìbò ara ìní márì náà ọ̀rọ̀ nàbí dọ̀ ìbò ẹnu kẹlmẹ́tò hakim orí dàbí àgbà táà sọ pọ́rọ̀ nàbí dọ̀ ìbò ebi tẹ́ fi tòṣòrò àbí tánàbí ọ̀sọ̀rọ̀ sọ hmm. ilmul hadith ìmọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ ń parẹ̀ ìmọ̀ hadithi dúkọ̀ wà nínú ètò hadith ìmọ̀ kan tó ní àwọn òǹdè principles to hadith tó di òun náà ni kèékèé sí pẹ́ẹ́nì kọ̀ọ̀kan ẹ̀kọ́ ìdà lọ́rọ̀ ìdí ọ̀nà tó ń pè tó fẹ́ fi sàlẹ̀ kọ́ìdà kọ́ìdà tó lónìí náà inú hmm, hmm. sí bàbá wa ń jọ tí ì bá sàánú tó jẹ́ wípé ìmọ̀ àdàrú èèyàn pẹ̀lú jáàlì. wàláì kìtàbí náà wà fáwọn tó tọ́ àwọn apá kan ní pé gbogbo mọ̀jáàlì pátá náà àdàrú lè ìnsàn bẹ̀lú jáàlì ilà fi mọ̀jáàlì là àkìdà àwọn apá kan ní àtà fi mọ̀jáàlì là àkìdà. وما كنا معذبين حتى نبعث رسولا طيب ilmu hadith dúkọ̀ wá ní tó hadith ní tó sẹ̀ bàbá wájọ́ mi tí wọ́n bá ti dákí àbàbá yìí tí wọ́n bá ti bá wájọ́ pé kọ́ọ́lá Rasulullah sallallahu alaihi wasallam wọ́n sì tí wọ́n bá lábẹ́ ẹ̀ lọ. hadith ìdírántì tí ọ̀pá nàbí lọ sọ yìí ìmọ̀ kan ló náà lihada lè fan qawaidu kathira hada qawaid tuthbit hada al-ilm àwọn òǹdè ńlọ gbọ́dọ̀ wà lára ẹ̀ ká tó lè pé ànábì lọ sọ yúdùrọ̀ bíà yúdùrọ̀ yúdùlámù wà yúdùrọ̀ fún bí hádìl kọ̀wà ní àwálù mátìní rọ́bìlì mátìní alhadith nafsi wal mátìní sanati lamani mátìní wà máa mẹ́nà àwálù almatin من صحة وضعف ورفع ووقف ونحو ذلك مما سندرس ما أحوال لو سئلت عن أحوال المتن قد اذكر لنا ثلاثة أو أربعة من أحوال المتن نقول من أحوال المتن الصحة من أحوال المتن الضعف الرفع أفهم ìwàsí ilé ayé àdífì صحيح ولا لا تيرد ضعيف عن النبي وهو يا كنا تلونا ارون او بي كي هو بي ارون هو بي سبحان كل ما قاله الرسول فهو صحيح كل ما قاله الرسول فهو صحيح وليس كل ما صح قاله الرسول وليس كل ما صح قاله الرسول كل hmm. ما قاله الرسول فهو صحيح وليس كل ما صح قاله الرسول واضح نعم علم الحديث أحوال الفن ذو قوانين ذو قواعد ايه في يدي يا مثلا طبعا طبعا يضرب يا احوال من احوال متن وسند من احوال المتن الصحه الضعف الرفع الوقف الوقف القطع القطع الى اخره سيأتينا والسند ما احوال السند الاتصال نعم. أحوال أحوال الرواة أيوه. وضبطهم وضبطهم والأعداء والأعداء ayọ̀ wọn ẹ̀ẹ́gẹ̀ẹ́tì ọ̀pọ̀lọ́mbẹ̀ ṣùgbọ́n ma gbé kalẹ̀ olùbísì ma nǹkan gbé kalẹ̀ ṣùgbọ́n wọn ni hmm. sanadu àwọn ah, sanadu tí ma bá sanadu tiẹ̀ ni pé àwọn oní ẹgbàdí ìfìwà bóò ní ẹrí bóò lẹ́gbẹ́ kalẹ̀ wọn bóò sùúrù wọn bóò ní gbé wa wọn sí ẹni mẹ́ìlú tọ́rọ àtàpàdà náà kàtẹ́ ní tàṣà yìí táwọn afá sí gbàdí ìpínlẹ̀ wọn tó pé tàṣà yìí wù mí nítòótọ́ wọlé àwọn afá yìí ṣiṣẹ́ wọn lápẹ̀rẹ̀ kí wọ́n lọ bá àdífì tó ní òyìnbó lè sílẹ̀ lọ́dọ̀ ànàbí lọ́dọ̀ ẹ̀ tó jẹ́ àgbàlagbà sún fún kàmí ṣùgbọ́n súnfì rẹ̀ wọ́n wá sọ sọsọsọ òwú ìkú ìbóde kí sọ́sọkúsọ ó sì mú súnfì nítorí ikú ìbádà ìntẹ́sí ó sì sàǹfàní lè rárá rẹ̀ hmm. فذلك الموضوع المصالحة دي أن ندرس المتن والسند فذلك الموضوع هو الموضوع موضوع الحديث موضوع المصطلح الحديث المتن والسند دراية ودراسة ورواية إذا هذا العلم قواعده تضبط بها معرفة أحوال السنة من حيث الصحة والضعف والرفع والقطع والوقف وإلى غير ذلك وأحوال المتن من أحوال الرواة والآداء وطرق التحمل والضبط والضبط وغير ذلك طيب فذلك الموضوع لا نتطرق إلى القرآن ولا إلى علم اللغة موضوع الحديث المتن والسند والمقصود ما يهمنا في هذا الفن هما هما ما يهمنا هما هما في هذا الفن هما هما طيب ما المقصود قصدنا في طلب هذا العلم أن نعرف المقبول والمردود فنعمل به وأن نعرف المردود فنجتنبه فنجتنبه ما الغاية؟ معرفة المقبول والقصد من طلب كل فن من مبادئه العشرة إن مبادئ كل علم عشرة بومبو بومبو ما بيوانا الحد والموضوع الحد ثم الثمرة èèyàn gbọ́dọ̀ mẹ́nu àlá ẹ̀kọ́ tó fẹ́ kọ́ yìí ní ìsẹ̀ àṣọ̀rọ̀ mùsọ́lá bí fìlẹ̀ nì lọ́wọ́ àlàbá ni pé ayyamul arọ̀ fil jahiliya ah, eh, eh. خرجنا عن الموضوع ان تويا جوا لوبه ان تربي باسو قاوي الله اه فوري ان تيا ان توري ري بكوي انتو سو قال ريو كاتو لوبه جا تو تو كاتو بوبي كل كيلو ليتي سي تو دارا اي يعرف المقبول والمردود لماذا نطلب هذا العلم وما الفائده في معرفتنا للمقبول لنعمل به وما الغاية لمعرفتنا للمردود لنجتنبه لنجتنبه قل واضح واضح والسند الإخبار عن طريق متن مشكلة واحدة السند السند والإخبار ما معنى السند؟ اختلف أهل العلم باللغة بأصل اشتقاق السند قال بعضهم السند من سفح الجبل وهو مرتفع من أعلى الجبل السند من سفح الجبل سفح ماذا؟ الجبل, الجبل. لماذا؟ السند السند قال بعضهم بل السند اشتق السند لصفي ماذا؟ لصفي الجبل الجبل وهو مرتفع الجبل لماذا؟ لأن الراوي يرفع كلامه إلى قائله كمن وضع متاعه فوق الجبل فكل ينظر إليه ها أقول بجري أو قول به أمر يتبين للجميع kò sí gómìnà òdùnú ẹ̀kọ́ yìí kìí sẹ́ قال بعضهم بل السند بمعنى المعتمد ثقة الموثوق المعتمد فإن المسند الراوي كان معتمدا للحفاظ لرفع كلامهم إليه لأنهم نقلوا عنه وقال بعضهم بل السند بمعنى المعتمد السند المعتمد ẹni agbára lé sanad kí ló pàṣẹ wàhálà kò sí tí ó jẹ́lẹ̀ nù ànábì tí è sọ̀rọ̀ òótọ́ lẹ́bàá ń bẹ̀ èmi náà lé ṣùgbọ́n gbogbo òótọ́ ti ń bẹ láyà níbi kan sọ gbogbo ẹ̀ ó mi pé ọ̀rọ̀ òótọ́ tó bá wá látọ̀pọ̀ lọ ti tèmi tí ń bá gbé kalẹ̀ ní ìsìn tí wọ́n bá ti bá rí àwọn èèyàn sọmọ sọmọ sọmọ sọmọ sọmọ lọ́dọ̀ ànàbí ẹni tí ọba yé yọ sọ pa ànàbí náà lọ sọ ṣùgbọ́n bọ́rọ̀ tó bá jẹ́ lẹ́nu mi tí ó bá bá ń sọ òyìnbó sọ òyìnbó ẹni tó bá mọrú àwọn èèyàn tí ó ń so mọ́ ọ̀rọ̀ tọ̀dọ́dọ́ ànàbí yóò lè yọ pé ọ̀rọ̀ yìí dá ànàbí kọ́ lọ sọ. واضح والسند الإخبار عن طريق الإخبار عن طريق متن كالإسناد لدى فريق هنا مشكلة اختلف أهل العلم في السند والإسناد ذهب فريق إلى أنهما شيء واحد وذهب فريق إلى أنهما مختلفان وما معنى معنى السند السند السند huwa rọ́wí alimusinidu lilikalami bi rọ́fúrìhì ìlà ọ̀ ilé hátà ìlàsọ ibi nùhúwà salawatullahi wasalamu alayhi amma li isnad huwa ikhbaruhu عن هذه السلسلة إلى منتهى الرسول قال بعضهم لا لا نفرق بينهما أسن والإسناد فقال هذا الشيء والسند الإخبار تعريفه الإخبار عن طريق متن عن طريق متن ìntà ń pè ní sanadu ó ní ká máa fúnni nírò ní ojú ọ̀nà kan tí ó máa sún mọ́ ọ̀rọ̀ tá bí lọ hmm. apá kan ní kálí ìsìnáàdì ẹni tí ń fúnni rò àti ìfúnni rò ládà àfàrí nǹkan kan náà làwọn kan pè nú àwọn àfà hmm. aládìífì àwọn kan sì fàrọ̀rọ̀kọ̀ láàrin méjèèjì asanad ó yàtọ̀ sí kíni o al-isnad iṣẹ́ tí sanadu asanadu lẹ́ntì ọ̀ngbàdì ìfì wọn. arawi al-musnid. rawi al-musnid. arawi al-musnid. limaada li anna asla asanad umuda i'timad. إيه، معتمد أو سفح الجبل, الجبل. وما مانع لمتن هذه المشكلة قال بعضهم اشتق لمتن من المماتنة المماتنة ما من المماتنة المباعدة المماتنة بمعنى المباعدة المماتنة بمعنى المباعدة in tó jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ jùmọ́ àhán ó ti clear by nation ọ̀rọ̀ tánà bí sọ̀rọ̀ ẹ̀rọ ọ̀gá o àbábíà ògbé asọ́fẹ́ àbábíà yìí kásọ̀kó lọ́kàn sọ̀rọ̀ yìí tó jẹ́ sáàdé àbú àbúrásánà ẹgbẹ́ láti bẹ̀rù ẹ pé olùjókòó tí mi sọ fún mi ìwọ náà sọ pé olùjókòó tí mi sọ fún mi a mọ̀ sọ àwọn ya olùjókòó tí mi sọ fún mi mọ̀ tánà náà kí lọ sọ fún yín ibi ẹjọ́ ń bọ̀ rẹ̀ o ẹwù bí ẹ ti gbé ooo al-muba'ada alìmùbáadà ní mọ́nà fẹ́ fún ní ọ̀rọ̀ ìsọ ọ̀rọ̀ àrùn bí ṣùgbọ́n ẹwọ́n bí a ti bí ọ̀rọ̀ àwọn ń dí àràpàràpàbọ̀ ràpàràpàbọ̀ ràpàràpàbọ̀ tàbí débi tà lọ rẹ̀ apá kan níbi tí a ti mú apá kan ní a mú láti bí fíìlì matantu alukabusha ìdáṣà kákúta jílídàwó jìlídàtàwó bẹ̀bá ìdè téèyàn bá bú àwọ̀ àgbẹ̀ wọ́n ní mọ́tàní fúlàní àbùṣàwọ̀. ìdá ṣàkọ ìjìlídà mẹ́bẹ́gìdì. bárakàlà fún ẹ wá fi kí ní ìwé ẹ̀yẹ tàbí ẹ fi wé ẹran tá a ní ìdí awọ rẹ̀ ṣùgbọ́n àwọn olóko lójú yìí àfa wa ń si awọ ń bọ̀ àfa ìdá tó ń si si si si si si si ó fi kù díẹ̀ ẹlòmíì tó fi wọ́n ní ọ̀bẹ ti kú o ẹlẹ́gbẹ́ tó lọ mọ́bẹ̀ mi àfáà tó sísí sí àwọn àgbègbè títí tí bàbá ìfi wá sí tó kù bẹ́ẹ̀ búrọ́ nígbà tá a bó èkó ẹ̀yìn min matantul kamsha la shaqqaqtul jildata min bayni shaqqaqtul jildata min baydihi Ele pediu também, Dotinho. Não. Walle. Kinurawi se o kodori bimati no imbuka. Tofia buka kenyu. ìbé ìkúta wàbí wàbí alhadithu nafsuhu wà ní mẹ́tínù ibi à ń lọ tó jìnà tàwa débẹ̀ omi wàsánàdùlẹ̀ ìgbárù àǹtọ̀rí ìpì mẹ́tínù kàlíkbáàdì ládà àfàríkì sẹ́rí sanadu àti isnadu lọ́dọ̀ àpákà àwọn àpá nkankan náà ni à pé wọn ṣùgbọ́n èyí tó dáa ju ká fà wọ́n pọ̀ àsìkò hmm. asanadu lẹ tó ń gbàdí ìfì wa alìsínádù ní ọ̀nà tó bá gbàdí ìfì fi ń sàlàyé fún wa kò sọ wípé àkbárọ̀ ni ó ní sẹ̀mí ètù a jẹ́ pé ń bẹ́ẹ̀ bí ọ̀n náà irú sígọ́tì ló tó fi sọ kó ń gbọ́rọ̀ wà oníjẹ́ ìsìnàdù ohun gangan fún ẹ̀ní sanadu lè anáwó mọ̀tàmádùná àlàáhìrì hádá alhadith wàlhàtì ibi tí ń lọ tí ń lọ tí ń lọ ṣe bí pírọ́blẹ́mù tá a ní ni pé àdífì yìí o afẹ́ jábà pé àdìbí lọ sọ̀rọ̀ yìí o ibi tó ń bọ̀ náà ni wọ́n sọ pé gbogbo lọ́dọ̀ lágbájá tẹ́wọ́n sọ wàlìmẹ́tìnù màlìmẹ́tìnù máa ń ta ilé ìsánàjì ọ̀rọ̀ tí a fà sọ kalẹ̀ láti bí sọ ni àkbárọ̀ ni ìzẹ̀mí sẹ̀mítù kádà kádà kádà kádà kádà kádà kádà kádà kádà kádà kádà gbogbo ìsáàtì gbogbo yìí wà máa ń ta ilé ìsánàjì àwọn ọsọ fún mi bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ kí ilẹ̀ wá gbọ́ o ìta gbọ́ wàlìmẹ́tìnù mílẹ̀ kalam gbogbo ọ̀tá àtòkalẹ̀ látó lè والحديث قيدوا والحديث قيدوا روامي والحديث حددوا in tí a ń pè ní mátínú òun náà ni hadithu tá a fi ọ̀rọ̀ tì sí ọ̀dọ̀ rẹ̀ kí ló jẹ́ واقع wá بالحديث فالحديث في اللغة ضد الحديث وسمي الخبر حديثا لأنه شيء يحدث شيئا فشيئا والمراد به في علم الحديث ما أضيف إلى النبي صلى الله عليه وسلم صراحة لذلك الشيء بنفسه أتى بالتعيين بما أضيف للنبي قولا والحديث حددوا حددوا للعلم بأي شيء الحديث صحيح في اللغة ضد القديم لكن اشتهر هذا في اللغة الصحيح ولكن اطلع على استعمال الحديث للمتن أهل الحديث بأي شيء بما أضيف للنبي صلى الله عليه وسلم قولا أو فعلا كقول صلى الله عليه وسلم حديث أمير المؤمنين هو ابن الخطاب إنما الأعمال بالنيات أو فعلا كصلاته على راحلته حيث توجهت إذا كان في السفر فعل وتقريرا كتقريره خالد بن الوليد في أكل ضب على مائدته ونحوها ما معنى ونحوها أو وصف الرسول في الخلق أو في الخلق أو في الخلق كقولنا كان الرسول صلى الله عليه وسلم ليس بطويل لبائن ولا, بقصير المشذب قل واضح واضح مديب شو مديب للرسول قاله فقله الفعله فعله لكن وصفه الخلقية وصف به إيه، الخلقية أو خلقية فإذا قلنا كان رسول الله صلى الله عليه وسلم لا يواجه أحدا بما يكره وكان أكثر ضعقه التبسم وكان يرحم الناس بالناس رجل جامع آله في نهاية رمضان شكى إلى رسول الله صلى الله عليه وسلم ارتكبه مما نهى الله عنه ما هذا كان وجلا وبينما هو على هذه الحالة بين له الشارع أنواع الكفارة أتدي رقبة تؤتكها اتسم شهرين متتابعين أتطعم ستين مسكينا جلس الرجل إلى أن أتى صلى الله عليه وسلم بالتمر فقال أين من أين الرجل؟ قال آه، أنا الرسول صلى الله عليه وسلم خذها فتصدق بها قال آه قال بيت أفقر مني والله ما بين لابتيها آل بيت أفقر مني فقال كلها وأطعمها أهلك لك. ومن خلقه أنه كان يرحم الناس بالناس يضيف هذا إليه وكان لين الجاني سلسا sálásù ni kọ̀sẹ̀rẹ́sẹ̀rẹ́ ọlọ́sẹ̀ àti ilẹ̀ sálásù sálásù lẹ́n tó símpù sálásù ọ̀rọ̀ jùlọ sẹ́lẹ̀sì wọ́n sì bí tí kẹwàá rẹ̀ mẹ́gbé sí àwọn sálásù báwò sálásùlì báwò àrùn òun òní máa fa nẹ́fìrù kéèyàn máa fa àsàkárì kó tó pé tó kù bí ó bòrè kò sínú súnà nẹ́lì sallallahu alayhi wa sallam torí ànàbí ìsàlámù jù àwọn àwọn àfáà tí wọ́n máa ń kọ́ pa fíkíù jẹ́ mọ́ fi parí rẹ̀ pé títò lè tán ẹfà ẹ̀nà ìsinú ṣiṣẹ́ àtìlẹ́bì ṣùgbọ́n ìbádà àwọn èèyàn kan ni min ali asfọ́n nínú ọ̀tí ẹgbẹ́ àmúríkà sí kódà ṣúkúrù fún sẹ̀pín alámòdì kan sẹ̀pín mùnà kí n jámù wọn sokomu sákọmù ni àmódi kí ló wá pàtàkì bí sọ wípé máa wù zemzem tọ́ àmù tó rúmi wà ṣìfà òsokomi tí ó sọ pé wà ṣìfà òsákọmi àti àyùn àyùn mẹ́sàn-án kìí ṣùgbọ́n àti pé àyùn dáadáa ṣìfà ńlá ìgbọ́dúró sákọ̀ mẹ́ni kìí ṣe súnkùmọ̀ ṣùgbọ́n kírítà níbi tó wá fi àlọ́ súnkùmù láàyè sákọ́mù ó sì ní mọ́ wùsẹ́mùsẹ́mù tẹ́ ń wòye tó àánú tó rí oúnjẹ bẹ́ẹ̀nù rẹ̀ ṣìfà oní sókùnmù ìtìbáwò ni àwọn akpẹ́lẹ́ òbí lágbáwá kọ́rọ̀ tí a kọ́kọ́ sọ kí n ta نعم ما عندنا ايوه واضح كلا ايوه من سورة الأحزاب أصلا عمك في مرحل سورة كني أعوذ بالله من الشيطان الرجيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا بزي باريسوا متقدمين مجد عواد إن الله أعد للكافرين إن الله أعد لي إن الله لعن الكافرين إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأعطانا الرسول اتباع وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلنا السبيل فأضلوا السبيل اسمه معرفة اتباعنا حركة اللامعنى إيه. حما وشفاعا تو بو سوكو تعام تؤمن تؤمن وشفاء تنتين يا سيدي تو كو لانوني كيلا ريوا وصلنا حديث ابن عباس اوني زكاة الفطر تعمة للمساكين وتهرة للصائمين تهرة تعمة, تعمة. وب واضح ساتوم يطلعني شفاء لا يغادر سقما لا قد ماذا سقما سقما sínú wọ́n yàtọ̀ sọ́rọ̀ sọ ibùn gbogbo wà sí èyàn náà lè lò fún rẹ̀ tí ó sì tẹ́jì máa náà tí ó sọ pé ọ́sùn ìsìn àṣọ́lọ́run tí ó wà máa lò ní àdúrà واجعل ما تطعمني طعاما تؤمن وشفاء وشفاء سقم أبي وشفاء سقم نقول أنا أنا الوحيد هي جي. نعم هي كولومبي هي كولومبي نعم يقول وشفاء سقم سقم سيري فيه سقم asi mu firi ne nsa kɔn mu yɛsikɔm sakɔmɛn ne masdar sakɔm wɔtɔ wani ko yi simi ila modi sɛkiimu olɛntara de wɔ jamu wani sukumu sakɔm àti sukumu wɔ papọ̀ masdar wali simi ismu faili sɛkiimu jamu wani sukumu kó tàbí wọ́n lọ rè bá sókùnmù láàyè sákọ́mù ọ̀rẹ́ òkúyà òkúyà ta ló lè mú dẹ̀lú ìtìbá wà yálà mẹ́lẹ̀ kítàbọ̀ mẹ́lẹ̀ sọ́nà sai tuba yi muka marhaban bil qawm غير خزايا ولا ندامة لا بيسي سو ندامة ولا نادمين اللي كان بيهم هو غير خزايا واضح ولا ندامة للانتباه tó bẹ̀rẹ̀ sọ yìí hayi àwọn wàbùdù kan ní o lárọ̀wọ̀ ìsọ̀nà dáama wá ní jámù nàìjíríà ìdá ṣùgbọ́n torí ìtìbá tàbí fẹ́ẹ̀sì kọ́rọ̀ olè tẹ̀lé àwọn kó sì lè jẹ́ ìtùtù ojú fún àti ń bá sọ kó sì wà lè máa jẹ́ ìbò etí fẹ́ẹ̀kọ́ tó bá kọ̀kọ́ bọ́rọ̀ àbá kọ̀kọ́ ọ̀rọ̀ fọ́sá ìhà wọ́n واضح واضح نعم نعم في حديث أبي هريرة